láti ẹ̀kọ́ máa gbọ́ ṣó ti gbọ́ nípa àjà boys one million boys èmi ni mo jáde wo lọ́bìnrin samilari ìgbà yẹn tó pé àwọn àbúrò pé àwọn ọ̀gá àwọn tá máa bá tó pé àwọn ọ̀gá nìyẹn tó pé àgbà wo pé àwọn aláìláì táwọn ẹ bá ní àwọn lọ́nì gbòòrò mo mọ àwọn. mo ń gbọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ń sìn lórí social media ó ní one million boys ó ṣe one million boys mo mọ ọdún jẹ́ one million boys mi mọ̀ wọ́n rí o Portable tó lọ ń dárúkọ yìí sìn oore mo ṣe fún o mo gbé travel ni promoter lè mi mo gbé travel promoter jẹ́ ń gbádùn lè mi mo gbé travel mo ṣe gbogbo ẹ̀ olóyìnbùkún ààrẹ pọ́tébù wa ló ń dárúkọ mi ṣé ìlú èrè ń gbá ọmọ mu ẹ mo mọ ẹ́ sì kò títọ́ ọdún kan oore mo ṣe fún ẹ oore ẹ̀ sì ó fẹ́ fi bà mí lórúkọ jẹ́ wò ó ṣèmi nìkan kọ́ ló dárúkọ nísìn orúkọ tèmi làwọn èèyàn mú sẹ́nu níbo mo ti mọ̀ níbo ni àtijọ́ ṣe wọ́n mi ní ọgbọ̀n síbo ni tọ́ béèrè lọ́wọ́ Sàmí Láyé tọ́ béèrè lọ́wọ́ ẹgbá tọ́ béèrè lọ́wọ́ àwo kí lẹ́yìn fàáyín náà ayé ẹ má da ọkọ mi sí nǹkan tó da o látẹ̀lí ìlọ̀tẹ̀ má jẹ́ rí kọlù ẹ mọ́ èmi kọ́ máa blọ́ọ̀kì ẹ kí lẹ́ẹ̀ fà ẹ kí ni gbogbo òsì yẹn náà oore mo ṣe fún ẹ náà oore ń sìn sọ ibi mọ́ mi lọ́wọ́ àwọn fámìlì ìyàwó mi pè mí gbogbo àwọn igbá pè mí pé kí ni mí nìní one million boy sí ẹ portable ló ń mi sí correct ara ẹ ń sìn mí ìmọ̀ ẹ rí o ànóbì tí fomi sọmọ lè o àbẹ mi ànónówó rẹ̀ lè kọ́ one million boys o na one million fans i know if i say one million boys they are my fans one million girls they one million fans dey they are my fans I better go man, i know i know Now i do music for a living this my studio zen nation I better go. They say that they look for me wey ni girl fit wa mi oh. o wotowoto or oh, dem wan kill my career ni na so they say you say eh, i help am you help me carry me go we are big. we um, we bargain business Now business we do now. Eh, you give me money now, una give me money, You now still rip me, una not give me balance. You now say you carry me go You say you now rip me. So yeah, but but but but man so on here. If I talk about when people they say they go kill me, treasure of life. they say they go kill me, una know they. Eh, when una dey that time, we want keep portable, portable come out, They keep coming out, they go kill them because of how much ten million I collect. Eh, What's happen? Even PDP, I don't think for PDP. Tell you, five, three years, four years back. eh, i don sing for them i i support two of them so why una wan come kill me èwo ni ṣé àbí goat ni ṣé ẹran lèmi ni ṣé àìṣe ewúrẹ́ ẹ eh, ẹ lè rémi pa o. Portable ó kó bára ẹ báyìí ẹnu ẹ ò bò ó kó bára ẹ wotowoto wotowoto ẹ asọ́jú ọ̀rọ̀ téèyàn bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti sọ asọ́jú tó asọ́jú bá ti wà lọ́rọ̀ ẹ kò sí kó má sàsọ jáàmù ó sàsọ jáàmù báyìí ìwọ ló fọ́ọ̀mù one million boys lájà báwo ni fọ́ọ̀mù one million boys lájà báwo ló ṣe ní í ṣe pẹ̀lú one million followers online ó dàbí pé òrùka àwọn tó ń bá sọ̀rọ̀ wọ́n gọ̀ wọ́n rìn jìn àbí mo mọ̀ pé mi mọ̀ pé o sì máa tẹ̀ nígbà tó o bá ti lólùbáwí o lólùbáwí ni because ká ní ṣe lólùbáwí ni wàá ti réyàn sọ fún ẹ láti jẹ́ pé ṣọ́ra ẹ dẹ́ẹ̀dẹ́ mi àwọ̀ àwọn tó ń dẹ̀ try láti caution ẹ o ní wọ́n bínú ológo ni wọn ò fẹ́ kó succeed in life torí ẹ̀ náà ṣe ń try láti caution ẹ̀ ṣé wọ́n fi ẹlẹ̀ báyìí sìn ṣé òkú bára ẹ̀ lọ dá ọlọ́pàá lóhùn o lọ dá wọn lóhùn gbogbo one million boys yẹn tán bá ṣàwọn tán bá pé one million wọn ò ní fi ẹlẹ̀ ó dìgbà tó bá pé one million ààrẹ tí ò balẹ̀ yẹn. ẹ ti ń bẹ̀rẹ̀ ẹ ti ń fọkàn àmọ́ tó máa larí yín o okay now superstar ò lè jáde mọ́ nítorí náà ti blow náà ẹ̀ ò lè jáde mọ́ una dey break my motor. the oh. day wey i do welcome back eh? my first welcome back for sango una una break one motor wey be say una ride that motor the driver ride that wo that motor go right off ó oh, right off ni o àti lọ sí oh, lẹ́kì náà we go do welcome back party na so una go dey follow us dey eh? you say you be fast you dey carry cutlass you dey carry gun dey they they show superstar which kind rubbish be that second motor fit go right off i don do am o i don do my two motor ẹ eh, nínú gbogbo mọ́tò bí mọ́tò méjì ti bàjẹ́ wetin àkùrà ẹ̀rẹ̀ ní paasi ní tó lè ní àbí pass wo I pass wey knock my motor wo màá fi àáké ṣàyà o màá fi bọ́ pẹ́ o èmi ò mọ́ pẹ́ o wo mẹ́rin ṣé the time i dey sapa anybody follow me i come get money because they knock my motor dey you dey wa i dey spray i dey spray money una still dey spoil my motor say na only me be superstar go kill una abi ah ẹ bá o èmi ò fẹ́ wéèrè una dey spoil my property o ẹ ah, ó ti lọ ẹ ah, mọ̀kọ́ tá ẹ ṣe o. àwọn àwọn bọ̀dá wèrè àwọn bọ̀dá chọ́ọ̀tì orí burúkú ti wá ta lẹ́yìn báyìí ẹlẹ́yin zẹ̀ nation díje tẹ́ ẹ náà. DJ Chicken tẹ nà ó ti gbé yín ṣépè léníjọ́ kó mọlẹ wá ṣàṣìṣe wọ́n ní kí ọ̀gá yín Portable kó fi rẹ hàn sí station nílùú tó lọ́ba tó níjòyè bó ṣe ń na ló ń nàgbà òun máa ní kó pa ẹ pa ẹ pa ìyá ẹ ta ní bá gbòó náà ó kàn ṣe wèrè Ṣàngó Ọ̀tà wọ́n ń wò ìyá ẹran àrùn ìwọ wèrè tó ló nílé kó yẹn gbé wá sí ìbàdàn ṣe bó o tẹ àwọn ọmọ ìbàdàn orí bọ́ tẹ̀kẹ́ ọba ọba ń bẹ̀ wèrè tó jẹ́ wèrè lẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ni kọ̀ǹdọ́tọ̀ ní nìbàdàn àwọn ọmọ ìbàdàn ṣeré o tó bá dẹ̀ ṣe bí olórí burúkú àwọn haúsá gan gbádùn àkọ́ ìdágà àkọ́ ìdágà.